ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله وهي خير زاد للعبد في سفر الدنيا إلى الآخرة أيها المسلمون إن اليوم الجمعة إن اليوم الجمعة الثانية من هذا الشهر المبارك وهو اليوم العاشر من رمضان وقد مضت عشرة أيام بما فيها من أعمال والنيات فحري بنا أن نقف محاسبة صادقة مع أنفسنا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت البدر عشرة أيام هي في الحقيقة عمر كامل في ميزان الآخرة فرب عمل صالح رفع الدرجة ورب دعوة صادقة فتحت فتحت باب رحمة ورب دمعة في جوف ليل مرحب خطيئة أيها المؤمنون إن رمضان كله موسم مغفرة ورحمة وقد صح عن النبي صلى الله عليه وآله وسلم أنه قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وصح عنه صلى الله عليه وآله وسلم أنه قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسفدت الشياطين فهذه بشرى لمن صدق وفرصة تهدية لمن أراد القرب من الله سبحانه وتعالى أيها الإخوة إن الصيام ليس تركا للطعام والشراب فقط بل هو تربية للروح وتأديب للأخلاق وتزكية للنفوس قال تعالى لعلكم تتقون فاتقوا الله فالتقوى هي الثمرة المرجوة وهي أن تجد الله عند أمره ونهيه أيها المسلمون من أحسن فيما مضى من أحسن فيما مضى فليحمد الله وليمسح وليصدق ومن قصر فلباب مفتوح ورحمة واسعة والله يقول كل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله فلا يكن ما مدى أفضل مما بقي بل اجعلوا أيامكم القادم أزكى وأصدقى وأقرب إلى الله تعالى a ni fún Allah subhanahu wa ta'ala ọba wo ni o ọba tó jẹ́ kí wọ́n mọ̀ lọ́wọ́ bí ẹ̀mí wa táàfin rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó wá sí ọlá ju àwọn oṣù lọ pẹ̀lú ìkẹ́ àti àforíjì adúpẹ́ fún mímọ́ ní fún ọlọ́run náà a sì yìí awá ìrànlọ́wọ́ ọlọ́run ọba àtàforíjì rẹ̀ asáàdì ọlọ́run ọba kú níbi àbúrò yíòyẹ́ ẹ̀mí wa àti àbúrò iṣẹ́ ọwọ́ wa gbogbo ẹni ọlọ́run bá fi mọ̀nà olùṣìnà kan orí sí fún ẹni ọlọ́run bá fi rí ẹnu ìṣìnà ẹni tí ó fi ní mọ̀nà kan orí sí fún láéláé mo jẹ́rìí pé kò sí ẹni kan kí ìjọsìn jọ́sìn tọ́ sí nítòdodo àfi Allah subhanahu wa ta'ala nìkan kò lẹ́gbẹ́ kò lọ́gbà dájúdájú aṣíwájú wa nábì wa ń nke Muhammad ẹrú sí ọlọ́run àti jíṣẹ́ rẹ̀ ní ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá àwọn rẹ̀ àti ọlá rẹ̀ ní ọlá tó pọ̀ lẹ́yìn ọba yẹ ká páyà ọlọ́run ọba wa. òun náà ló lóore jù nínú tá a ti parí sí àbí tá a ti fi gbáradì àbí tá a ti fi tá a ní ìsíwájú nínú ìrìn àjò ayé lọ sí ìrìn àjò tọ̀run ẹ̀yin mùsùlùmí dájájú ní òní tó jẹ́ jímọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan oṣù àgbáríkà yìí ó wá lọ ṣe déédé ọjọ́ kẹwàá nínú oṣù Ramadan òní ni àwẹ̀ mẹ́wàá ó wá bọ́ sí déédéé jímọ̀ kejì nínú Ramadan ó ti kọjá lọ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nìyẹn pẹ̀lú tí ń bẹ nílẹ̀ nínú ìta iṣẹ́ nínú àwọn iṣẹ́ olóore nínú àwọn àníyàn tó dáa èyí tó wá sọ fún wa tó sì bà ó ní ká dúró ìdúró kí ni ìdúró wòye ká doríkodò ìdoríkodò kí ni ìdoríkodò ẹ̀mí ara wa ṣe ṣírò àwọn ọjọ́ mẹ́wàá rọmọdọ́n tó lọ yí àwẹ̀ mẹ́wàá tó lọ yí kí là á yí gbé ṣe ń bẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá ní ẹ̀yìn onígbà tó dodo ẹ páyọ̀ ọlọ́run kí káàkiri ó wòye sí tó sì síwájú fún ara rẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá rọmọdọ́n tó ti pàápàá kan tó bẹ̀rẹ̀ ní ojú àlàrúbá àlàmísì jímà rẹ̀ jẹ́ jímà àkọ́kọ́ ìṣèjọ́ mẹ́ta ìgbà tí ó tún fi jímà tó ní ọjọ́ méje bàbá mẹ́ta ó di mẹ́wàá àwọn ọjọ́ mẹ́wàá táwọn òyìn ó di jímà méjì ó ṣe déédéé odidi ìṣẹ̀mí téèyàn lò láyé lójú àlùkìyà ẹlẹ́gbẹ́ kí ló dé bá mi sọ bẹ́ẹ̀ mélòó mélòó ṣẹlẹ̀ yẹn ó ṣe tí ó jẹ́ ṣe rẹ̀ yóò fi gbé èèyàn nípò lọ́dọ̀ débi pé ẹni tó lọ báwọn ọlọ́dún nílé débẹ̀ èèyàn sì lè lè ṣẹ̀ ní ọgọ́rùn láyé kó jẹ́ pé iṣẹ́ ẹyọ kan tó ṣe lọ́lọ́run tí ó ṣílẹ̀kùn kí ọlọ́run bá fún wa tí ó sì jẹ́ ẹ̀kan náà ló pépè yẹba nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam àti sọ fún àìní bùnà àbí tọ́lẹ̀ na ẹn yẹ bí ọlọ́ òbíkà kọ́lá ń fẹ́ nìkan ṣoṣo mà nà báyìí ó ẹnìkan ẹnìkan péré káyọ̀ láka mìnà ọmọrù náà kó lóore fún ó ti lè ṣílẹ̀kùn kẹ fún wa mẹ́lọmẹ́lọ ni omi tó dà lójú nínú lóòrùn tó ti pàmọ́ o ọlọ́ọ̀lẹ́ ní omi ojú tó sọ pé nígbà ní ọjọ́ mẹ́wàá tá lè ṣe déédéé ìṣẹ̀mí gan lójú àlùkìyà àwọn onígbàgbọ́ òdodo dájúdájú ọ̀gbọ̀n pátápátá àsìkò tàbí ìgbà tàbí oṣù àforíjì oṣù kẹ oṣù bọ́pù lọ́wọ́ ẹ̀rùn ní gbogbo ẹ̀ àtàkọ́kọ́ ẹ̀ àtàrí àtògbè lóòótọ́ àdís kan wà tó sọ pé àkọ́kọ́ rọmọdọ́ọ̀nù ìkẹ́ ìjẹ àárín rọmọdọ́ọ̀nù àforíjì ìgbẹ̀yìn rọmọdọ́ọ̀nù ìbọ́pù náà àbíbi ọ̀lá ètò lálàájá rí pé láti jọ tí rọmọdán ti bẹ̀rẹ̀ títí ìjọ tí rọmọdán parí ni ó máa jẹ́ àpìkẹ́ ni ó máa jẹ́ àforíjì ni ó máa jẹ́ ìwọ́kùn lónìí náà ẹni bá gba Ramadan àlẹ́bì ló sọ bẹ́ẹ̀ àwẹ̀ Ramadan pẹ̀lú ìgbàgbọ́ àti ìrètí ìgbóhùn ó gbà ládàá á sàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́bìnrin ní dìde tó yẹ nọ́bílà pẹ̀lú ìgbàgbọ́ fọ́nà ló pa wá láṣẹ ká ṣe bẹ́ẹ̀ àti ìrètí fọ́nà ó sàn lẹ́gbọ̀n ẹ̀ṣẹ̀ rẹ̀ àkùnrin rẹ̀ jẹ́ orin rẹ̀ látọ̀dọ̀ anábì sọ̀bọ̀mọ́ àríwẹ̀ sáńkẹ́ ó sọ pé tí wọ́n a sì gbogbo àwọn ẹ̀kọ́ àlùjọ́ náà kalẹ̀ ó yàtọ̀ sí ní láyà tó wá wọ ẹni bá fẹ́ ṣe oríire wá ẹgbẹ́ bá lẹ́ni bá láyà ọwọ́ ó ní parí àlògbòlẹ̀ láàrín kò tí rọmọdọ́ orí bẹ́ẹ̀ a ti sílẹ̀kùn oríire kalẹ̀ gba awẹ kó wà lẹ́jọ́nà a sílẹ̀kùn oríire kalẹ̀ jẹ́nàfílà lórí rọmọdọ́ kó lọ wà lẹ́jọ́nà bóníkọ̀tà àwọn abọ́ náà a tilẹ̀kùn náà ọkàn máa ń pàtí dáadáa ní rọmọdọ́ ju àsìkò ṣùpìdà ṣẹ̀yàfíìn àwọn tí máa gba nímọ̀ ọ̀rọ̀ máa kéré sáwọn tí máa gba nímọ̀ ọ̀rọ̀ orí láti ìṣúlọ̀ àwọn tí máa ṣe oní lójú kòkòrò dáadáa ní wọ́n pọ̀ ọ̀nà Ramadan ju àwọn tí kìí ṣe èèyàn lójú kòkòrò dáadáa fàáàdì ilé ìtàṣọ yìí o yóò dùn ló jẹ́ o fún gbogbo ẹni tó bá gbà á gan ó sì jẹ́ àǹfààní ńláńlá fún gbogbo ẹni tó bá gbèrò láti súnmọ́ lọ́wọ́ bá. ẹ̀gbọ́n ẹ̀yọ́ nígbà tó ní olúwa àwẹ̀ yìí ṣe gbígbé jíjẹ àti mímu jù lẹ́nìkan àwẹ̀ ilé ẹ̀kọ́ ló jẹ́ fún ọkàn wa fún ẹ̀mí wa. Nǹkí ń dáni lẹ́kọ̀ọ́ ní onípa ìhùwàsí àti ìṣe sí àpọ̀mọ́ ló jẹ́ fún gbogbo ẹ̀mí àtọkàn pátápátá rọ̀mọ̀bọ̀ọ̀lù torí bọ́lọ́wọ́ bá ní ìtò gbogbo ọgbọ́dọ̀ kalẹ̀ ní káàlẹ̀ bẹ̀rù ẹ̀ nítorí náà wáyé ọlọ́rin bẹ̀rù ọlọ́rin ní èso láàrin ẹni kí ọgbọ́dọ̀ mú jáde ìgbìjà ikú wa kí lè so ìbẹ̀rù ọlọ́rin náà òun ní pátẹ̀ láṣẹ ọlọ́run ọba kábùkì náà sí àwọn kàtọ́lọ́run bá ṣe léwọ̀ èèyàn nígbà pọ̀ ọjọ́ mẹ́wàá tó àti ìlú iye nígbà ṣe dáadáa ń bẹ̀ kó dúpẹ́ fọ́lọ́run já ọlọ́run kó dúpẹ́ tó jẹ́ rí dáadáa ṣe òfin mi ṣe kò ń jẹ oríire mi ò ní ọ̀kan mú ààwẹ̀ ẹni tó sì gbé ìwé àánú ro ẹni tó di olórí fífọ́ ẹ̀fọ́ rí yẹn kó lágbára débi pé gbọ́dọ̀ lòògùn ẹni tó di olóyó lọ́nà kan àbí lọ́kejì àbórírìn àjò tí òjò lè sàárẹ̀ àtàwọn kan ní ìṣẹ́ rí àgbà wọlé kó dúpẹ́ pé kìí ṣèfẹ́ lọ́lọ́wọ́ òní àwẹ̀ kó dúpẹ́ pé kìí ṣèfẹ́ ẹnu tó bí kò ṣe tọ́nà ọba gbà láàyè tó wá dúpẹ́ ọlọ́run ò dúpẹ́ fún ọ tó ṣèlera fún wa tó bá ní dandan láà kò bá sàárẹ̀ kò gbọ́dọ̀ bà wẹ̀ nù

ó mọ̀ gbé lọ́lẹ̀ láti fi sàmì orúkú àti sùjọ́. ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ́ ọlọ́ ní ayọ̀ndà ẹ̀ sán padà nígbà tí àwọn nǹkan tó fà á tó rí dé bá ti kú àyàfẹ́ tí ò sí lè pípé nǹkan yẹn lè kú ọlọ́pọ̀ mẹ́sùn wá lára rẹ̀ o gbogbo àwọn tó ń sáré ọlọ́pàá ní gbogbo mẹ́sàn gbogbo ẹgbàra rẹ̀ àwọn náà sáà bára wáyá ẹni tí ò ní o ọlọ́pọ̀ wà sàn nítorí náà ẹni tó bá ṣe dáadáa náà àwọn mẹ́wàá tá a ti lò kọjá ẹlẹ́mí ìdí náà jọ kẹwàá náà làwọn máa tán rẹ̀ àìlà kọjá àwà lọ́sàn láì agbárí lọ ṣe ní àti ìlú mẹ́wàá tán okú ìtọ́ra rẹ̀ jẹ kó dúpẹ́ fọ́nà wà ní yẹ́sẹ̀ kó sì ṣàlékún kó má fà sẹ́yìn ẹni tó bá sì ní àkùdé tó ní àbújẹ́kù tó ní kú ẹ nínú àwọn ọjọ́ tó ti lọ yìí ilẹ̀kùn àforíjì ọlọ́run ṣí kalẹ̀ o ilẹ̀kùn àánú ọlọ́run wà ní ṣíṣí ooru bí ní ṣíṣí ní ọwá ìgbé ọmọdé ìsìnkì lọ a jẹ́ wípé àǹfààní ńláńlá wà fún ọ ìkẹ́ ọlọ́run ọba gbà yóò kó sínú ọlọ́run

torí ọ̀pọ̀lọpọ̀ tí ń fà sẹ́yìn ní ìsìn níbi tàwáwí ìjọba rẹ̀ bẹ̀rẹ̀ tí wò tí ìkéde pé wọ́n róṣù ẹsẹ̀ àwọn èèyàn ti pé sí mọ́ṣáláṣí bíbà àfẹ́kẹ́ àṣàmù ẹjẹ́ wọ́n bẹ̀ ẹjẹ́ kí wọ́n kéde pé rọ̀mọ̀lọ́n ti bẹ̀rẹ̀ àti níní wọ́n ti rí ní oṣù ní Saudi wọ́n ti rí Mẹ́kà ẹjá kí ẹ̀ẹ́wòrà ẹnjìníà wà láìńdà tààkájá mú kan àbí méjì àbí mẹ́ta àwọn èèyàn tún ti kàn dí o yẹ pé wọ́n ti rìn lẹ́yìn wọ́n ti ta kété sí mọ́sáájú tí ọlọ́run òróró nípa ṣe náà tó kò rí bẹ́ẹ̀ o má jẹ́ kéè tó ṣe sẹ́yìn májẹ̀ ọjọ́ ní ó pọ̀ kì tó ṣe fẹ́ ṣe ó bẹ̀rẹ̀ iṣẹ́ ni oṣù iṣẹ́ láwà yìí wọ́n gbà ní Nàìjíríà ní fẹ́ẹ́ sàkárẹ́ ní NDA olóògbáradì

ìyàwó wá ní ó Ramadan ọlọ́lọ́run òróró ìràwọ̀ méjì ní ìsìn tí lójú kí àwọn àmì ilé òṣòṣò yẹn ní ọgbà kì í ẹ máa lọ lébi níìsì tó bá tún ṣọ́ra ó ti wọ́n kọ́ sí màṣá rẹ wàhálà dé ní ẹ̀lọ́ jù lójú ṣùgbọ́n àwọn èèyàn kò wàhálà lórí ẹ wò wé kálukú ti kà masters PhD tó fẹ́ jẹ bíìsì ní àbúrẹ́tọ̀ àbí bíì fọ́ gbogbo wọn rí gbogbo tí a bá wá rí primary school tó jẹ́ pé standard six ní kọ́yàn ń bẹ̀ tẹ́lẹ̀ primary school wọn lẹ́ sí ìlọ̀gá ń bẹ̀ gbogbo wọn ti lọ jẹ ìlú ìjọba ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n tún ṣe bá ọ̀sọ̀ lọ sí masters àti àwọn èèyàn ti ń pọ̀ tí ò bá ní masters ní sí àti kwẹ́sítọ́sà òun ni wọ́n rẹ̀ ti máa ń pàṣẹ àwọn àkọ́tún ti lọ jẹ ìlú tàyé kò tún wá sẹ́ni tó lé wọn láré kò sẹ́ni tó ṣe wọ́n lójú kòkòrò ẹ wo wàhálà wọn náwó wọn nira wọn ṣe wàhálà wọn tún wá jókòó gbóhùn kàwé ṣùgbọ́n tó bá ti di tọ́lọ́ ìgbà náà láti ọpọlọ wò ó rẹ̀. Sùhánilá rọ̀kùn ṣàlùfọ́. Ẹ wo wàhálà sẹ́yìn náà ń ṣe ẹ̀yin oníṣẹ́ ọwọ́ níbi àtijọ́ àti máa tẹ̀yìn oníkàràkátà ẹ̀yìn obìnrin tẹ́ ń jí lọ́jọ́ oko láago mẹ́rin aago mẹ́rin ní lọ́jọ́ oko áníkò lè hà tí lè bá máa wọ́n ti rajà pé kò tó débẹ̀ àmọ́ tó bá jẹ́ sọ náà kò ní sọ pé wọ́n ta gbogbo lára ọlọ́run lóró kò ní fọ́mọ lóúnjẹ kó tó kò àwọn ọmọ ò ní jí yóò gbóúnjẹ mọ́kànlẹ̀ lẹ́sẹ̀rẹ̀ lóúnjẹ oúnjẹ ẹlòmí ò lọ ọjọ́ méjì ọjọ́ kẹta tí bá jẹ ayé social media tí kò lù wá pépà kọ́ lára ẹlòmí sì ń lọ dùn ní tó ló tún dínwó bèèrè bá padà lọ Yorùbá tó ń jẹ́gun kidnapper iná àwọn èèyàn sì lọ bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ ìṣọ́ ẹ̀ṣọ́ wa ọ̀nà ọ̀nà ọ̀fẹ́ jẹ́ ọ̀nà ọ̀run ọ̀nà ọ̀fún ọ̀nà ọ̀run ṣùgbọ́n tó bá ti di tọ́lọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò yí padà nítorí náà má jẹ́ káwa ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àwa tá a ti ń fẹ́ máa fà sẹ́yìn àtàwa tá a ti fà sẹ́yìn àwa tó ti fẹ́ máa rẹ̀ àtàwa tá tó sọ ti rẹ̀ wá àwa tó ti fẹ́ máa sú àtàwa tá ti sú wa ẹ ká fà sẹ́yìn ẹ kó rẹ̀ wá ẹ kó sú wa ẹjá pa títí mọ́lẹ̀ jẹ́ ká múra mẹ́wàá ti lọ mẹ́wàá tó kú yìí tàbẹni náà yóò jẹ́ kó ní tó ń ṣe ń bẹ̀ẹ̀ níṣẹ́ olórí kó tó wá ju mẹ́wàá tẹ̀ lọ ẹ̀yin onígbàgbọ́ òdodo òdòwọ̀ wa o àwọn ọjọ́ tó kù nù Ramadan ẹ jẹ́ kó jẹ́ àwọn ọjọ́ tó mọ́ ju tẹ̀yìn lọ ẹ jẹ́ kó jẹ́ àwọn ọjọ́ tàṣúnmọ́ ju àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ lọ ọlọ́pùpù alágbèjọ́ وأفطرا الطيب مباركا فيه كما يحب ربنا ويرضى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد عباد الله نحن اليوم ننتقل من أيام مدة إلى أيام قادمة والسعيد من جدد نيته وأصلح سريرته وأكثر من الاستغفار والدعاء قال تعالى يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله فلا ييأس فلا ييأسن أحد ولا يغتب أحد بل يكن لنكن بين الخوف والرجاء نرجو قبول الله ونخاف من رد العمل إن العشرة الأولى قد انقضت ونحن على عتاب عشرة المغفرة فجددوا نياتكم وأصلحوا أعمالكم وأكثروا من الاستغفار والدعاء كما قلنا آنفا فإن ربكم كريم لا يضيع أجر من أحسن عملا اللهم تقبل منا صيامنا وقيامنا واغفر لنا ذنوبنا وبلغنا ليلة القدر وجعلنا فيها من المقبولين اللهم أصلح أحوال المسلمين وارفع عنهم الفتن والبلاء واجمع كلمتهم على الحق وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọpẹ́ tó pọ̀ tó jẹ́ tó lálùbáríkà náà gẹ́gbó ṣe gbólú ọba ṣe fẹ́ tó sì yọ nínú mo jẹ́rìí pé kò sí ẹnìkan tíjọ fi tọ́ sí lódodo bí ó ṣe alá ọba tí ò lẹ́gbẹ́ tí ò lẹ́gbà kùsálà tíjọ fún kùsálà pé fún kò lẹ́gbẹ̀ẹ́ra ní jẹ́ bẹ́ẹ̀ mo jẹ́rìí pé dáadáa ju àdẹ́bùwá Muhammad sọ̀lọ́wọ́ àríwá àríwá sọ́lá fẹ́rù sí ọlọ́ àti ìjíṣẹ́ rẹ̀ ní ṣe o ẹ̀yẹ orísun ọlọ́run ọba gbogbo apáta ta wà ní jókòó yìí a mọ̀ sí rin àwọn ìrìnàjò ọjọ́ mẹ́wàá tó ti lọ àti àjọjọ́ kẹwàá yìí láti fẹ́ bọ́ sí àwọn ọjọ́ mẹ́wàá ń bí báyìí tàbí àwọn ọjọ́ tó kù olóríire nù wa ọlọ́run o olè tó ṣe tó òun lẹni tó ṣe àníyàn rẹ̀ lọ́tún àníyàn kí ni àníyàn kó kó máa jíṣẹ́ olóorí ní ọ̀rọ̀mọ̀dá àkọ́kọ̀ òun oníjọ̀kan ní ọ̀rọ̀mọ̀dọ́ọ̀nù ẹ̀ẹ́kéjì òun ní sùn lóru ọ̀rọ̀mọ̀dọ́ọ̀nù àti kó wọ́n yẹn lọ́gbìlà tó ló fẹ́ bá wọn fọ́ra lórí yí àníyàn rẹ padà tí mo fẹ́ bá wọn mú níṣẹ́ olóríire ni ẹ́ o ọlọ́ṣíwá lólóríire olóríire lẹ́n tó ṣe àtúnṣe kọ̀kọ́ rẹ̀ gbangbalarí àríkọ̀kọ̀ nínú kọ̀kọ̀ náà lọ́kàn rẹ̀ tó fi ń wò mí wíwò tó ń wò mí pé ọkùnrin yìí kò lè ṣe kó má sọ̀rọ̀ tí ó bá mi wí ọgbọ́n wo la lè dá o mọ́jọ́gbà kankan ju pé ọlọ́run gbogbo àwọn tí ń sọ tí ń bá mi wí yìí rẹ̀ fún mi torí bẹ́ni tí ń sọ̀rọ̀ gan sófọ́ nínú ìbáwí nígbà tó jẹ́ èèyàn náà ọlọ́run bá tún wá ṣe o bá ní tún kọ́kọ́ wá ṣe o mọ́ torí pé nínú oríire tí ń bẹ sẹ́dá kíkọ́kọ́ rẹ̀ hàn sáwọn èèyàn tó bá ti jáde láyé dáadáa rẹ̀ làwọn èèyàn ó máa sọ kò ní sàbúrú torí jẹ́ bá ti lọ ń sàbúrú èèyàn bí a bá jáde láyé orí ibú sàárẹ̀ ọmọ pé ní tó ti rí báyìí yóò máa máa jìyà máa ń tọ́lọ̀ bá fẹ́ràn yóò lọ dáadáa rẹ̀ wọ́n máa sọ dáadáa ọmọ bá nu sàárẹ̀ yóò máa bá ọlọ́run kó nínú ìwà àforíjì ọlọ́run nínú ìbẹ̀ lọ́run fún ìrònúkúwàdà àti gbígbà rẹ̀ ìyá lè sọ sọ pé ọlọ́run foríjì mi kọ́lọ́ ọ torí pé ni máa ń rí jù lọ́lọ́run àti o àti o lọ ní ṣe ti wà náà tó gba àtàkùké tàbíké tàbíjẹ́ náà lábàáyé ìwé àìrí àlìjẹ́ náà ìwó tún ni wàhálà ìwó tún kó lọ́lọ́run alágbára ni ẹnìkan ò lè mú tó bá lóun ó ṣe ìgbọ̀n òun tó ṣe mọ́ta ní òun tí ẹsẹ̀ ọ̀tún òun bá wọnú àlìjẹ́nà ẹsẹ̀ òsì bá fi ìtẹ̀lé òun mọ̀ nígbò òun ní yẹ̀lẹ́ tí ó mọ̀ sí pẹ́pẹ́ sí bọ́lọ́ tónà ká pọ̀ láwá àforíjì ọlọ́run ká pọ̀ ní ìwá àánú ìkẹ́ ọlọ́run gbídùá pẹ̀lú àdúrà wálẹ̀ àmẹ́lẹ̀ àti iṣẹ́ iṣẹ́ púpọ̀ lọ́ọ̀rẹ́ kò wá tí ṣe kan alóbi ọlọ́run ìgbọ́nu Quran alóbi náà sọ sàlàyé ẹ̀ wà á ti gbé sáyìí àtá àrà ẹ fi dáadáa ibi tẹ̀lé ṣe aburú kí dáadáa yẹn lè pa aburú yẹn ẹnìkan tó yẹ kó fún ní kí wọ́n gbé ráìsì lọ́pọ̀ yẹ ti ráìsì bàbá àwẹ̀ bẹ̀rẹ̀ wọ́n fún ọ ní ráìsì rọ́bà méjì wọ́n kó yọ ẹyọ kan fún ẹni báyìí báyìí. nígbà tó mọ̀ pé ẹni yẹn ò lè mà ó yọ kankan fún. wọ́n ní kó yọ rọ́bà kan fún kó yọ làjì rọ́bà fún pé ẹ lágbájá ni gbé ráìsì fún yín. ẹnìyàn tí wọ́n gbé ráìsì fún yín wọ́n ti gbé fún mi o kò béèrè ń wọ́n tán ní kò gbé ráìsì báàgì kan fún ìyàwó fún ní kiri kọta àbó ti pọ́npọ́ dọ́bọ̀ okùn rọ́bà méjì àbí mẹ́ta kú òǹbẹ́ owó òsì ní ìwọ̀n ń gbà tí ò ní pa ọgbọ̀n rọ́bà ó mẹ́tàdínlọ́gbọ̀n rọ́bà táàtì rọ́bà ó 27 rọ́bà ó ti yọ́ mẹ́ wọ́n ní ká gbé báàgì ráìsì kan fún wa bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún ẹni tó gbé wá olùbẹ̀rẹ̀ tó ṣàdúrà lẹ́nu tó gbé wọn tí wọn náà tó yọ rọ́bà mẹ́ta ṣùgbọ́n pé àdúrà rọ́bà mẹ́ta yẹ kó kó òun ọ̀rọ̀ fún àdúrà tó ṣe fún ọ ó kẹ̀jẹ̀ gbọ́dọ̀ wọn aláàánú ṣùgbọ́n tó ti wá ṣe bẹ́ẹ̀ tún ti dáadáa wá tẹ̀lé báyìí kó lè pa àwọn tẹ̀yìn rẹ̀ ọlọ́run tó ṣàánú wa akàmú yẹn o ọmọ tó kàn kò lánàá irú rọ́bà mẹ́ta ń tẹ̀yẹ lè lọ fún padà pé gbogbo rọ́bà mẹ́ta ń tàbí gbà mo gbọ́ wà sí kan kò dá mẹ́ta ni mo gbà padà mẹ́ta mo gbó mú ẹ fẹ́ yẹn ṣe ti bọ́ fọ́mọ́ tó ti kàn ní kó ọ̀nà wo lè yẹn lè gbà tí kò tó kàn ó kì kú tàbí kó tún lọ wá dáadáa kan tó ṣe láti gba ìkó tó kan ọmọ ẹ̀yẹ ní kíni lọ́nà àìtọ́ láti parí. Pẹ̀lẹ̀ pé ìyẹ̀rẹ́ ìsáàmù kan sọ pé ká má máa lu ìyàn lórí, ká má gbá àyà lójú, ká má gbá àyà létí, ká má kọ́yà ń kò lórí ni àbí mímú láti ọrùn sókè láì ṣẹ̀rẹ́ ìsáàmù pé ká má ìyà jẹ̀yàn bẹ́ẹ̀. Tó dẹ̀ lọ máa ṣiṣẹ́ rí. Wàdùá ṣàdùá ìrún ló ní ọlá ìwé èèyàn náfílà aláka tàràwí ìjókòó ló wà túwà wọ́n lèèyàn lè jókòó bẹ́sẹ̀ bá ń róòyà àmọ́ bí bá ń wo bọ́ọ̀lù nílé bọ́ọ̀lù ẹ̀sẹ̀ òrórí ó sanwó wọlé kò tún ní jókòó lórí bíbí yóò dúró ní tó bá onímọ̀ bàbá wòrún kéṣẹ́ ẹ̀tà nínú fíìmù àti nínú àwọn ẹ́rà àwọn lábáwá tí wọ́n máa sunkún lẹ́yìn ẹnìkan nígbà tí wọ́n mọ̀ túnmẹ̀ ìkọ́ ní gbogbo ẹ̀kọ́ ló mọ̀ túnmẹ̀ àwọn ìwé òkú túnmẹ̀ nígbọ́ tí wọ́n ń gbọ́ yẹn wọ́n ọlọ́gbọ́sàn ó yá kábẹ̀ lọ́run tí wá ṣe kò ń gẹ dáadáa tí wá ṣe kò ń gẹ èyàn bẹ̀ lọ́run fún gbogbo nǹkan ni wọ́n wá pítmẹ̀ lálàákì wà ilẹ̀ tọ́rí kìlì mùsùlùmí tí wá ṣe kò ń jẹ́ òdodo tí wá ṣe kò ń jẹ́ ọ̀nà tẹ́ ti ṣàṣejù tẹ́ àwà gbére tẹ́ ìhòwà gbére tẹ́ rìn báńkù báńkù lórílẹ̀ tẹ́ ṣègbéraga tẹ́ ìjọra ń gbogbo ẹ̀ pátá ọlọ́ni ẹ má rò pé òkà fìrìjì látàkùnrin tí ó yẹ wọn mẹ́jọ bá ẹ má sọ pé ó ti kọjá ibi táwọn apáàyàn ní ọlọ́run ìforíjì àwọn njẹ́ òní o kọ́lọ̀ oríṣi Bí ẹ bá tọrọ àwọn oúnjẹ tó fi wà búlẹ̀, a ẹ̀lẹ́ka tó wà máa bá bẹ̀ n'otu tó wà máa sọ pé tó kẹ̀, wọ́n tó gba iṣẹ́ lọ́tọ̀. Ọlọ́run ṣàánú ti kọjá àsìkò yìí ló máa nírètí pẹ̀lú àwẹ̀ yìí pẹ̀lú òkú Kẹ́nikẹ́ni pépà. Àwẹ̀ tó bá ti sínú wọ́n mú ìgò bí àkàn nígbà tó wọ́n ti ní ká fi dáadáa tẹ̀lé aburú tó bá ti sàárì ìyànná sílá yóò pa ẹ̀ṣẹ̀ ọtí yẹn rẹ̀ tó bá sì di sàárì ajá tó wọ́n bá jajá ìtọ́ ọ̀nà yọ̀hún báyìí tàbí kọ́kùn máa yọ̀ jẹ́ kó sáré fi ajá ìkó òun jẹ sàárì wọ́n àwẹ̀ sí rẹ̀ yóò pa ẹ̀ṣẹ̀ ajá tó ń jẹ rẹ̀ àfáàní mọ́gbà kan jẹ pẹ̀lú òrí ibú yẹ o ṣẹ̀tọ́ ní ṣe wá sí ẹ fún ọrùn mọ́gbà wá sí èṣù o ní tó sọ fún babaláwa ádámù nìyẹn o èmi jẹ́ onímọ̀ràn rẹ fún ọ ìmọ̀ràn bú ní gbà ọ yẹ o mọ́yí wá sí padà o ní tó yẹ kò jẹ́ ní wípé ká máa ṣiṣẹ́ rẹ láàrin ìbẹ̀rù ọlọ́run àtìrì díẹ̀ ìbẹ̀rù ọlọ́run tí a ṣe yóò wù yóò kúkú lè mọ́gbà àtìrì tí pálà ní yóò gbà ní oníjájọra lójú pẹ̀lú iṣẹ́ tà ń ṣe ká máa retí gba iṣẹ́ rẹ wa lọ́dọ̀ ọlọ́run ká sì máa bẹ̀rù pé ṣe kò ní ìjánu báyìí ọlọ́run jáṣẹ́ wa nù ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọlọ́run ọdọ́ ti lọ sí ẹ̀ tàbá sọ pé ó lọ bẹ́ẹ̀ ni torí tàbá fẹ́ kírun ní ìsinmi ó ṣe kọ́ ọmọ ọdún kọ́ ọmọ ti sọ̀lá láàrú ìrún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni tàbí rọ́ọ̀tì ìrún ìsí níṣinú ó tó yìí àti fẹ́ bẹ̀rẹ̀ àwọn mẹ́wàá míì báyìí ẹ́ gẹ́gẹ́ bí ta sọ ẹ jẹ́ ká fún ojú oṣùkùtù wa ọlọ́run ọba o abẹ́ o ètà ti gbà nínú ẹ̀wẹ̀ bá ti gbà o ètà ti yẹ̀ nínú nọ́fílà ṣàánú wa gbà fún wa o èyí ta gbéjù lẹ́nu nọ́fílà adéyàn nọ́fílà alákàbéjì àmáwà alákàyẹ kan

ìdààmú wàhálà ìdààbò ọlọ́pẹ́kọ́ bá mùsùlùmí o àwọn àdánwò tó dé àdánwò gbígbé nípa àdánwò jíjí nígbé fi wówó àdánwò kákànwọ̀lú ká dáná sún kápàwé èèyàn lọ ọlọ́gbà ní kàmúwò ọlọ́run jẹ́kẹ́nu وصحبه أجمعين وسلم نعم على نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه أجمعين أقيم الصلاة